títí aláyọ̀ aya Ògúntóyìnbó akọrin bíi ẹni ńlá tọ̀mtọ̀m gbogbo yín la kí gbogbo aráalé èmi ò nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí lọ́lá Elédùmarè ọba. thank you orúkọ mi ni abilékọ títílayọ̀ aya ògúntóyìnbó èmi ni ọmọ kékeré tí gbogbo èèyàn máa ń pè ní aláyọ̀ a bí mi nílùú èkó ṣùgbọ́n ọmọ ìpínlẹ̀ ondo ni mí ṣùgbọ́n èkó la bí mi sí bàbá mi jẹ́ òjíṣẹ́ olúwa tó ń pè ní àjàyí nínú sẹ́ráfù ọmọ sẹ́ráfù ni mí o láti ilẹ̀ iye ọjọ́ mi jẹ́ iye tí mo ti lò ní sẹ́ráfù àti bẹ̀ náà gbogbo ẹ tó bá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tó fi di pé àwọn èèyàn rẹ́bù yẹn lára wa ní ọdún 1977 gbà tó máa kọ́ Festac nítorí wọ́n rí ẹ̀bùn yẹn lára wa a wà nínú àwọn ọmọ tó kọrin Festac àwọn mẹ́sàn-án péré ni wá lẹ́yìn ìgbà tá a dẹ̀ ṣorin yẹn tán pẹ̀lú agbára Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn akọrin àgbàlagbà kọ̀ọ̀kan wọ́n gbé wa lọ sóríṣiríṣi ìlú àtìgbà yẹn náà ló ti ń tẹ̀síwájú kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní lọ darapọ̀ máwọn ẹgbẹ́ òǹkọrin oríṣiríṣi lẹ́yìn ìgbà yẹn la tó wá dá tiwa sílẹ̀ láti bí bíi ọdún ọgbọ̀n sẹ́yìn ìbéèrè tẹ́ béèrè yẹn ó ga ó lágbára lótìtọ́ àti lódodo ìdojúkọ pọ̀ ṣùgbọ́n ohun àkọ́kọ́ ni wípé tá bá ti mọ ohun tá à ń ṣe ó yẹ káwa obìnrin ká mọ̀ yìí pé ohun wa là ń tà kì í ṣe ara wa ó lágbára ìdojúkọ àwọn ọkùnrin máa ń pọ̀ eléyìí afẹ́fẹ́ eléyìí afẹ́fẹ́ eléyìí afẹ́fẹ́ gbọ́n tèmi máa ń sọ fáwọn akẹgbẹ́ mi ni wípé àwọn tó lọ ń bá ń tàwọn ìyàtọ̀ sí wa wọ́n fẹ́ wò bí abóhùn ṣe dùn nílé iṣẹ́ náà ṣe dùn wọ́n tó bá jẹ́ kán gba ìwọ ló dẹ̀ mọ́ ìdojúkọ pọ̀ bọ́ síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ bá wọn jà á láti mọ ọgbọ́n tá a máa máa máa fi bá wọn ṣe tó jẹ́ pé àwọn náà ló ń gbé wa bọ́ síbẹ̀síbẹ̀ náà tó bá ti yẹ̀ wò bí ẹ̀ẹ̀mejì wọ́n lọ nìyẹn o tó alátìmọ̀gbọ́n ta máa fi mánéèjì wọn pé ẹ jọ àánú tẹ́ ẹ fẹ́ ṣe fún mi náà ni kẹ́ ṣe ẹ jọ ilé ọkọ ni mo wà báwọn náà bá ń gbọ́ ìyàwó pé olóríire lélẹ̀ dájúdájú ẹni tó wá láti ilé ire tí ò dẹ̀ ń ṣonírànù ìdojúkọ pọ̀ bẹ́ẹ̀ ni tàbá kò sí rọ́là adúpẹ́ lọ́wọ́ eh, bí gbogbo ẹ̀ ṣe rí sí lọ́nà ayélujára ń sìn àfẹni tí ò bá lè tajà ẹ̀ fúnra rẹ̀ bó o ta lórí Facebook wàá ta lórí IG lórí Twitter audiomark wà ń bẹ̀ oríṣiríṣi ọ̀nà níṣẹ́ ọlọ́run ti gbà wá lọ́wọ́ àwọn mákẹ́tà oníkálukú àfi tó o bá lè ṣiṣẹ́ fúnra rẹ̀ kó wá àwọn tó máa help ẹ lórí internet ìdojúkọ pọ̀ gan tẹ́lẹ̀ o because tó bá ta one million wọ́n ní one hundred làwọn ta díẹ̀díẹ̀ làwọn tó ń sòótọ́ nu wọn ṣùgbọ́n látìgbà tí gbogbo nǹkan ti yípadà èèyàn mélòó gan ló ń tẹ àwòjáde wọn oníkálukú ń ta lórí ayélujára adúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tó bá wa dé sí àwọn yorùbá ní ẹni táyé ń yọ lẹ́nu ó dajẹ́ ní táyé gbàgbé tá a bá sì ń ṣe iṣẹ́ yìí kò sí ni a máa máa pàdé ìdojúkọ bọ́ èyí tó le jù tí mo ti rí rí kò ń ṣẹyọ kan o ṣùgbọ́n téèyàn bá ń gbàdúrà tó dẹ̀ ń fi gbogbo ìrìn àjò ẹ̀ sọ́wọ́ ọlọ́run a máa borí mo ti jábọ́ látòrí bíríìjì sínú omi rí àti gbogbo àwọn ọmọ tajọ lọ fẹ́ pé mọ́tò yẹn rí bàtàwọn dráìvà gbogbo atamayọrí jáde bẹ́ẹ̀ wọ́n yọ̀ fàyàn jáde sí tírélà elépo tó dojúkọ wa tó ré wa bọ́ látòrí bíríìjì ọlọ́run dẹ̀ ṣe yíyọ ó kó wa yọ àdúpẹ́ lọ́wọ́ lọ. mo ti pàdé èèyàn kan rí tó jẹ́ àgbà olórin àwọn sójà ló gbé mi wá èèyàn kan pè òun náà wá mo ti lọ kúnlẹ̀ kí wọn mo gbé ọtí àdúrà lọ pé ẹjọ́ dádì mi o bàbá mi o mo ní kí n yọjú kí n kí yín ni o màá forúkọ bò wọ́n láṣẹ. bọ́ bí ṣe ń sọ yìí àwọn èèyàn kan á mọrú èèyàn tí mò ń sọ yẹn nínú jìjì mo kúnlẹ̀ kí wọn. pàtẹ́ àwọn sójà ní ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa ó yá máa kọ́ tiẹ̀ kán máa kọ́ tiwọn. èmi jẹ́ ẹni tó máa ń kó irinṣẹ́ gidi lọ sí ibi iṣẹ́ torí irinṣẹ́ ló máa ń tà àyàn bó bá ṣe dún jáde làwọn èèyàn mọ̀ pé à dájúdájú olórin tó yege lélẹ̀ wọ́n ní ká máa kọrin ó ń kọrin tiwọn ń tọ́kọ wá yẹn kò fi bẹ́ẹ̀ lágbára kódà mi ò tán wájú tèmi ẹ̀yìn kan ni mo tàn síbẹ̀síbẹ̀ ó borí ìtọ́kọ wa mọ́lẹ̀ kí ẹ̀jẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí jáde nímú ẹnu ojú etí mi nìyí kí gbogbo irinṣẹ́ ta kó wá bẹ̀rẹ̀ sí ní la àwọn èèyàn dẹ̀ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ́ nìyẹn ló ń ṣiṣẹ́ kódà wọ́n fẹ́ pa síbẹ̀ ǹjọ́ ọlọ́run kó wa yọ bẹ́ẹ̀ náà ibẹ̀ iná ti gbé wa lọ sí eh, ilé ìwòsàn ọlọ́run dẹ̀ ń kó wa yìí oríṣiríṣi ìdojúkọ bẹ́ẹ̀ yẹn a ti wà lọ́nà tí gbogbo eh, traffic tó wà lọ́nà ìbàdàn táwọn ò lè <laughs> operate tí gbogbo asápò tá a sá wọnú gbó oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò fìgbà kan padà lẹ́yìn wa pẹ́ni fọ́lọ́ inú àwọn ọmọ mi èyí tó fẹ́ mú iṣẹ́ mi ó wà gbogbo wọn ló ń kọrin látòkè dísàlẹ̀ ló ń kọrin tó bá ń kọrin ẹ máa mọ̀ pọ́n mo rí kọ ṣùgbọ́n ìkọ́nu wọn nǹkan tó tiẹ̀ lọ ṣe ní yunifásitì ó lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ music generally ó mọ̀ ń pa ìlù lílù ó mọ̀ ń pa dùrù títẹ̀ kódà ó fò fèrè ó dẹ̀ ó ń kọrin náà àdúpẹ́ fọlọ́run láìpẹ́ mo kàn fẹ́ mo fẹ́ jí sọ ní October à ń po nǹkan pọ̀ a máa gbé ọmọ tuntun jáde lágbára ọ̀la. ẹ bí ìbẹ́ta ni àwọn orin ta fẹ́ kó jáde ìbẹ́ta ni ní October dẹ̀ a dẹ̀ máa ṣe káàkiri àwọn agbègbè kan káàkiri ni. mo ohun tí mo máa wò pé láti ṣe àtúnṣe tí àyè bá wà ó fẹ́ẹ̀ má sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tí ò ṣe àṣìṣe kan tàbí èkejì rí tí àyè bá gbà mí tí àyè bá gbà mí tí n bá máa lè ṣe àtúnṣe ohun tí máa ṣe ni wípé kí n ní ibì kan tó tóbi láti máa ran àwọn aláìní lọ́wọ́ àwọn tí ò rí jẹ mo máa ń like àwọn tí ò lólùrànlọ́wọ́ mo máa ń fẹ́ràn kó wà ní agbègbè mi ẹni tó bá mọ̀ mí dáadáa ó yẹ òróró lùrànlọ́wọ́ ni àbókù díẹ̀ káàtó àbójọ́mọ kan tí àwọn òbí ẹ̀ tí wọ́n lè lágbára láti rán ẹ lọ sílé ìwé mo máa ń ṣe wọ́n tí àyè bá gbà mí mo fẹ́ ní ilé láti máa kóró àwọn èèyàn bẹ́ẹ̀ sí kí ayé oníkálukú kó lè nítumọ̀. nàìjíríà á sì máa dùn ó ó sì máa tòrò gbogbo ẹ̀dá ẹjọ́ lọ ní sùúrù o nàìjà sì máa dùn ó. kò máa yẹ kọ́nìyàn kó para rẹ̀ kógo tó dé o màmá kọjú dún iṣẹ́ àṣà kiri ìgbà tógo bá dé kẹ́mi máa lọ pin nàìjíríà á tòrò nàìjíríà á dẹ̀ máa dùn òun kọ yìí mo mọ̀ yóò dá mi lójú tí alágbẹ̀dẹ bá ń lurin lójú ọkàn o ó lóun yà á mú jáde o oyè òun ọlọ́run yóò ṣe o. nàìjíríà ṣì máa dùn. orúkọ mi ni abilékọ títí ògúntóyìnbó. iṣẹ́ tí mo yàn láàyò ní iṣẹ́ orin kíkọ o ẹ jọ̀ọ́ lọ́kùnrin lóbìnrin mo sọ fún yín ẹ máa wo Orísun TV àṣà ń bẹ́ńbẹ́ èdè ń bẹ́ńbẹ́ ìmọ̀ ń bẹ́ńbẹ́ ìgbéga ń bẹ́ńbẹ́ tó o bá wo Orísun TV o ò ní kábàámọ̀ pé o ẹ máa wo Orísun TV èmi Títí Aláyọ̀ ló sọ bẹ́ẹ̀ ẹ máa wò ó.